وأشهد أن لا إله إلا الله إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا واتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إن أرسلنا إليك زيارة lórí gbogbo mùsùlùmí tó bá gba ọwọ́ ọ̀pọ̀ àti ọjọ́ kan ike pọ́ńtì nàìjí ní gbogbo jíjìnà ọlọ́run kí yẹn ṣe púpọ̀ ẹni tó ọ̀lẹ́sọ̀ sí pípa gbọ̀nà ẹ̀dọ́ ẹ̀mí àmánà ẹ̀mí ilé ìjọba ẹlẹ́ta ó ti fún ní kálukú wa olúwa máa yẹ ọjọ́ lọ́lọ́ ó ti pàpọ́ lẹ̀ ọmọ yẹ mímí tó mi ó ti pàpọ́ lẹ̀ olúwa ẹlẹ́ta ó fún ọ lẹ́nu ọ̀nà ni ó gbẹ̀mí rẹ lọ́jọ́ tí ikú rẹ bá dé lọ́jọ́ tí ikú rẹ bá pé olúwa ẹlẹ́ta ọ̀yọ̀ ìdákẹ́nikẹ́ni láti fi kú pa gbọ̀dọ̀ jọ̀ọ́ nítorí kíni awọ̀ àìgbọ́ra ẹniyé nǹkan bí ayé ọ̀tẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnìkan ọgbọ́dọ̀ tó kú pa ẹnìkan. Èsì dada òun náà ti gbé èèyàn àti gbogbo èèyàn wọ́n máa wà ní kókó wọn rẹ́pọ̀ ní gbogbo ògbà nítorí pé àtàrí rẹ̀ olúwa ní sáwà ìwọ́n ọ̀gbọ́dọ̀ tó dórí ìwọ́n ọ̀rẹ́ wọ́n wá tó kópa nítorí pé àmì rẹ̀ eléyìí tó lọ́wọ́ tuntun àmánà ni eléyìí tó lọ́wọ́ kò gbà kọjá pé wọn náà ní sábàbí àti gba ìwé rẹ̀ gbogbo bó tilẹ̀ wù kọ́ máa kọ́ ìra rẹ̀ tó gbogbo bó tilẹ̀ wù kọjá pé àìrẹ́pọ̀ ọ̀nbẹ láàrin ọ̀gbọ́dọ̀ tó ti pa nítorí ẹ̀ olóyè lẹ́dàá wá sí ilé wọ̀ kéèyàn jẹ́ sábàbí àti bọ́ ẹ̀mí ẹlòmíì ó sì ṣe ìlérí àwọn àyà ńlá. sẹ́nikẹ́ni tẹ́mi ẹnìkan bá sanwó rẹ̀ kọ́ lọ́nà àjọ olú ẹlẹ́dàá wa ni wọ́n mẹ́ni ọ̀pọ̀ mọ́kùnrin àti mọ́tà àbúrín náà fẹ̀jẹ̀dẹ̀ ọ̀hún ọ̀dẹ̀hẹ̀ náà ọmọ àlùdà fíà وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما ẹnikẹ́ni tó bá máa ma ṣe kú pa mọ́mì mùsùlùmí ẹ̀mí rẹ̀ ọ̀tọ́jú ọ̀pẹ́kọ̀ gbà ọ̀tọ́jú ọ̀pẹ́kọ̀ ṣe kú pa. ẹnikẹ́ni tó bá wọn máa mà tó ṣe bẹ́ẹ̀ tó ṣe kópa wọn mi ẹ̀sán rẹ̀ náà ní pé ọ̀wọ́ náà jà ẹ̀ nà tó bá wà wọ̀ inú rẹ̀ náà máa fẹ́ péré kéde olùwẹ̀lẹ́dà owó ti bínú sí yọ ńlá náà rẹ̀ ìyá ńlá olùwà ti fi pèsè rẹ̀ lẹ́dẹ̀ onídìí ẹlẹ́yìí gbogbo pààyàn tó ṣe pé tí wọ́n bá ti pààyàn òní gbádùn àti bí kípa bí kípa òun náà ní máa fi ọ sọ ara rẹ eléyìí tó ti pa báwo ló ti fẹ́ jájà bọ́ bẹ́ẹ̀ o tún pèsè pèrò ìgbọ́ tó fẹ́ pa wọn mí lẹ́yìn tó ti pa tẹ́lẹ̀ o ti tàbí ṣùgbọ́n ẹsẹ̀ ìpínyà ti tún pa rẹ̀ ẹnìkan ò ní gan wò nílé ayé yìí lálàáfíà á ń bá di lọ́la fi ń gà sí yá olú ẹlẹ́dàá wọn lẹ́nìkan ìjọba fi lè ṣe kó pa mọ́mì tó ṣe kó pa mùsùlùmí jahannama lẹ́sàn rẹ̀ àwa à ń ṣe Islam nítorí ká má bàa wá náà à ń tẹ̀lé ànàmọ́ Muhammad sallallahu alaihi wa sallam nítorí ká lè bàa wà lùdánà ìgbòlá àkọ́kọ́ lọ rẹ sí lóbi wá jẹ́ pé àti wá náà ìlókùtà àwọn àti mátẹ́ àwọn èèyàn ń ṣe àti wà lùdánà àti wá náà ni wọ́n wà máa ṣe wọ́n ti ọ́ ní bàbá apààyàn ìyá apààyàn inú rẹ̀ dùn ọlọ́kùnrin ni wọ́n ń ké sí obìnrin ni wọ́n ń pè ó ìjọba bí ni pé orí rẹ̀ ò pé o sì gbádùn rárá bí tí wùlò kéré mà wọn ò sì di ẹnìkan tó tókò láńkà ìbejì ẹ rí wọ́n ti ọlọ́pàá inú rẹ̀ dùn ọ̀sẹ̀ mi tókò inú rẹ̀ dùn ọ̀gbapá ìjọba bí ni pé òun lérò títí wulẹ̀ ó kéré ma ẹ̀mí ọmọ ẹ̀yà ẹnìkan ọ̀gbọ́dọ̀ ti pupa ẹnìkan kò tí ẹ gbọ́dọ̀ ró kí máa kọ́ ìjọba tó bá rò pé máa kọ́ èrò kéré ni kò sí tàbí ṣùgbọ́n ó súnmọ́ pọ̀ padà mú fẹ́ lọ́dọ̀ olùwẹ̀lẹ́dà wọ̀ fẹ́ ebi wọ́n tó ń sọ fún ọ́pá yìí wọn ò ní fẹ́ pápá nìkan pa ọ́ kí ló á dé gbogbo ajẹ́pẹ́ mi ẹlẹ́nu ìníwọ́ sọ fún ọ́pá yìí ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ilé ìtòsí pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dáwọ̀ ní kọ̀kọ̀ tàbí ní gbangba tí olùwàbá ní wọ́n mẹ́rin lọ́kùtò lọ nínú ìjà àgbẹ̀dẹ̀ ẹnikẹ́ni tó bá tilẹ̀ ṣe kópa mímu ní lánàá máa ṣe kópa olùwàlẹ́dà àgbẹ̀dẹ̀ tó gbà lérò lásán oní àdìgbò yìí máa pa àbíkọ́ sọ alága àbíkọ́ gbó lọ́bẹ rárá àbíkọ́ tẹ tàbí tẹ kókó mú lọ́rùn èsì nǹkan tó lọ àgbà lérò lásán nù gbogbo ọ̀nà téèyàn gbà fi pa gbogbo ọ̀nà téèyàn gbà fi tẹ̀lé èèyàn tọba tó lè ṣe pípa nípa bẹ́ẹ̀ jẹ́ ànámà lẹ́sàn rẹ̀ ọlọ́pìn lápèpá gẹ́gẹ́ bí oògùn òkú ilé ìtọ́pọ̀lọpọ̀ ń ṣe tí wọ́n bá àwọn àbùkọ́ wọn á nítorí ẹ̀ wọ́n bọ̀ yọ ọwọ́ rẹ̀ láwù àwọn afọlọ́pọ̀ àdánù kan wọ́n ní kọ́ lọ́ọ́ máa kópa rẹ̀ tó bá ti dé bí agogo báyìí ó sì dúró lórí odó níwò wọ́n ọmọlúwàbí ó pè àpèpá làwọn ń pè àkúrámọ fún mi wá ọmọ àmà pàdé tẹtẹsẹ owó jahannama jahannama ni ọjà tẹsẹ bẹ́ẹ̀ni gbogbo ọ̀nà téèyàn fi já téèyàn pàdé tọba tó lè tọ ọ̀kan nínú rẹ̀ láti fi kúkà nìkan jahannama ni retí rẹ̀ o olùwàlẹ́dàá wa ni èsì pé yọ wọ jahannama náà lásán khalidan fiha inú rẹ̀ ni wọ́n máa bẹ péré kété yọ máa bẹ ní ìgbà tó ṣe pé kò lókun olùwàdàpọ̀ mẹ́jọ táwọn ọdún ẹ̀tọ́ náà wò lóde wọn ṣẹ́jú àyà agbọ́dùnmọ́ ti pa wà wọ̀ olùwàmẹ́sìwá lọ́mọ ni olùwàmẹ́sìwá lọ́mọ náà àdúrà ni gbogbo ẹnikẹ́ni bá ti ń ṣàdúrà ọgbọ́dọ̀ ọ̀nà àdúrà rẹ lọ́wọ́ ṣàdúrà yóò fi máa gbà wọ́n sọ pé lọ́mọ láti fi sọ́là àwọn tó ti pé wọ́n pààyàn láti fi wọ́wọ́ àwọn tó ti wọ́n pààyàn láti fi wá bára gbogbo orú àwọn ẹbí òkú àti àdáńgbà gbogbo ẹni tó ọ̀fẹ́ wọ̀dà ẹ̀nà oníwọ̀ kí lọ wá débi ẹbí ológbòni wà máa mùsùlùmí kí lọ wá débi ẹbí àjẹ́ wà mùsùlùmá kí ni nǹkan tó bí ọ bí ẹbí àyè àwọn dáridári àwọn oníṣẹ́ ìbàjẹ́ àwọn tó ti pípa náà wọ́n pa ọmọ ènìyàn.

àtọ́ àlẹ́bí ológo ni wọ́n ti kú rárá wọ́n máa fẹ́ láyé wọ́n máa fẹ́ láyé péré pété ni nítorí pé ọmọ aráyé ò lè rí wọn pété mọ̀lẹ́ta fúnà ò lè pẹ̀mí wọn irọ́ lásán wọ́n tara ń dànù ó dájú wọ́n tàn kọ́láńtà ó ní ìfura títí wulẹ̀ kéré ma wọ́n máa kó ti tó gbèsè àti wọ́jà ánámà ni wọn. ìyẹn ṣe Islam lójú méjèèjì ẹ̀rú ìgbà ọmọ bọ́ọ̀ ó ti fẹ́ rálì jẹ́ náà wọ́n bá ti gbọ́ gbẹ́ náà kéèyàn. ó nígbà tó bá tó wá ẹgbẹ́ àti àmì ẹ̀kọ́ orí ibú nígbà náà lọ wá rò fún torí rẹ̀ èèyàn tí wọ́n jẹ́ ẹ̀sìn pa ó torí rẹ̀ o nítorí pé olú ẹlẹ́dàá wa ó ti fi hàn wá ó ní ọlá ẹgbẹ́ ẹgbẹ́ ṣẹ̀fà àlẹ́ ìnà ẹgbẹ́ ṣẹ̀fà ni wọ́n máa ká kérò àwọn eléyẹ lọ́mọ ẹgbẹ́ ṣẹ̀fà ẹsẹ̀ tí ẹ gbọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ṣẹ̀fà àwọn lẹ́yìn òkú ọmọ ẹgbẹ́ ṣẹ̀fà nìkan nítorí rẹ̀ ọmọ ẹgbẹ́ ṣẹ̀fà oníkú ni wọ́n jẹ́ olú ẹlẹ́dàá tó ròyìn àwọn kan oníwulẹ̀ ìka ìdúrà àwọn eléyẹ lọ́mọ ẹlẹ́dẹ̀ ọwọ́ àlẹ́ ìnà ọwụwa wọ́n fún mi lọ àwọn ọmọ ẹlẹ́dẹ̀ àwọn àìsàn ọjọ́ àwọn náà lẹ́ni tó kí nǹkan bẹ nínú tó mi yàn wa iná la ṣe àlàkalẹ̀ rẹ̀ àlàkalẹ̀ tó bá ṣe fúnra rẹ̀ tó bá ṣe kalẹ̀ fúnra rẹ̀ oní ó sàkóso ìbọ́lá yóò ti jèrè ẹni tó fẹ́ wá ìjánà yóò mójútó ìsìláàmù rẹ̀ oní gbẹgbẹgbẹ oní kẹgbẹgbẹ oní tètèkúte oní fáwọn dábàkábà kò sì ní wà níbi àpérò kápérò nítorí tó ń ṣe dáadáa kan kò sí ìmọ̀gbọ́sọ̀ láìjánà wà wá wà lẹ́nu tí ń ṣàìdá ẹni tí ń ṣàbúrò ẹ̀tọ́ àlẹ́ bí àwọn olórí ikú báwo ló ti fẹ́ sórí rẹ̀ wọ́n já èèyàn wọ́n dájú kó rí rẹ̀ pé nítorí pé torí rẹ̀ bá pé wọ́n yẹ kó ọ̀nà ọ̀nà tí báwọn kan wọ́n padà jẹ́ tiẹ̀ náà lọ́jọ́ kan torí pé àwọn eléyìí nígbà táwọn kú ni wọ́n jẹ ara wọn ìwọ àwọn náà padà jẹ ara tiẹ̀ lábẹ́ òfin ṣẹlẹ̀ yà á nínú ẹran olúwa ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ òun náà lẹ́ran ọmọ èèyàn olúwa jíjẹ ẹran ọmọ èèyàn léèwọ̀ kí ló dé wọ́n ní nítorí pé ní àpọ́nlé olúwa ọmọ èèyàn kọ́dà kò ولقد كرمنا بني آدم bẹ́ẹ̀ ló ló wá wá sọ ọlọ́dájú nípa ti ti àpọ́nlé fún gbogbo àwọn ọmọ ànábì Ádámù mùsùlùmí wọn àti kèfèrí wọn ẹni àpọ́nlé ni wọn. kò wá sí ìgbàláyè sẹ́nikẹ́ni láti máa jẹ ọmọ yẹn láti máa jẹ ẹran ọmọ èèyàn lẹ́ran jẹ ẹran ọmọ èèyàn lẹ́ran báwò pàṣẹ òkúta ẹran tí ọlọ́jà ẹran màálù ń bẹ ọ̀jẹ́ tàbùkà ń bẹ ọ̀jẹ́ tó ra kó ní ń bẹ ọ̀jẹ́ àwọn ẹran adìẹ ń bẹ ń lẹ ọ̀jẹ́ ìtọ́kí ń bẹ ń lẹ ọ̀jẹ́ ọ̀jẹ́ pé àwọn ẹran ní ìyá lọ́mọ jẹ ó ní à iṣẹ́ tí àwọn gbà ní kálẹ̀ tí ó rí ju tí àwọn àjọ ọ̀jẹ́ lónìí kọ́ wọlé ẹsẹ̀ máa níjọ́ wa ò lè rí agbára lọ náà wa ọ̀yẹ́ kí nǹkan ṣerú rẹ̀ ọ̀yẹ́ kó yọ fọ́ ọ̀yẹ́ kẹ́tẹ́ ó àwọn ọ̀yẹ́ kó sáré ọba lọ agbára yẹ kọ́kọ́ gbogbo àmójú ọyẹ kọ́kọ́ gbogbo àárẹ̀ ọyẹ kọ́kọ́ dínà gbogbo àìsàn bẹ́ẹ̀ ni kọ̀yẹ́ kápẹ́ orí yín kú dèpòdépò báyà lọ nǹkan kan lára ẹni kú ní oyin á ti agbára kò lé àwọn ọmọ ẹgbẹ́ lẹ́yìn ìgbà táwọn yanilẹ́nu ọ̀yanilẹ́nu nílẹ̀ adúláwọ̀ àwọn ìjẹ́kẹ́jẹ́ ẹgbẹ́ tí ń sàpèjúwe kọ́fẹ́ sórí rẹ̀ láti ilé ayé rí iná lọ́pọ̀lọpọ̀ ń kóra wọn sí. irú rẹ̀ wà kù wọ́n máa ti àwọn mùsùlùmí láàmú wọ́n á lọ kánú ọmọ ẹ̀yà rẹ̀ kú ẹ wá ti sọ láti sí lára kánú ọmọ ẹ̀yà wa kó ọmọlẹ́gbẹ́ olókòó ni làwọn ni bóòlù ti ọmọ ẹ̀yà wa àwọn mùsùlùmí lọ́mọ ẹ̀yà wa wọn á ní aṣáájú ọ̀nà àwọn wa mọ́tíláṣí ó fi mọ́tíláṣí wá ní. nítorí sẹ́ni tí bá ti ń ṣe islam tó bá ti ṣe nǹkan ní pẹ̀lú ẹ̀ ó ti kú ọ̀nà islam. eléyà ti ṣe mùsùlùmí rárá torí ẹ̀ má di ọ̀daràn wa fún ẹnìkan nínú àwọn adúwájú àwọn mùsùlùmí wípé kó ti sọ̀láṣì ìdánáza sí lára sọ̀láṣì ìdánáza báwò sọ̀láṣì ìdánáza báwò tọ́ba wá sí i tọ́tí sọláàtì jẹnáza sí lára bóyá wọ́n máa ma ṣe bóyá wọn ò mà wípé ọ̀daràn ni sọláàtì kò lè ṣe láǹfààní kọ́kọ́. ẹni tó wàá máa ma ṣe lábẹ́ òfin ṣẹ̀ríyà tó mọ̀ pé ọ̀daràn ni tọ́tí sọláàtì sí lára ọ̀jẹ̀ jọjọ gbọdọ̀ sí ya. lọ́gbọ́n yẹn o ìjọba lẹ́gbẹ́ òkú tó wà àsìkò tètè lọ́pọ̀ mbẹ́ o. èyí ṣe mùsùlùmí pẹ̀lú ọdún yóò lọ sí ẹyọ tó ti dẹ́pẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ àti ẹ̀yà ẹgbẹ́ apá àyà nínú ọlọ́wọ́ ìsìlámù rọrùn lọ sí olùkọ́rẹ́ ní ìsìlámù ọmọ ajá lọ́sà iṣẹ́ ti kò kú tẹ mọ́tò mọ́tò ìsìlámù fún ìsìlámù pọ̀ gbọ́dọ̀ sí gbogbo rádaràdà gbogbo pálapàla èrò pọ̀ egu ni ọmọlẹ́gbẹ́ olóògbé ni ọgbọ́dọ̀ tẹ lọ́sà ìsìlámù nìka àti tọ́ba fẹ́ wọ jàǹdà torí di ẹlẹ́yìí báyìí wọn lọ ń bọ́ kájà ìsìlámù. èso so ń bu rẹ o wọ́n lọ fẹ́ sórí rẹ wọ́n lọ fẹ́ sórí rẹ ìsìláàmù tó wá wọ̀ ọgbọ́dọ̀ ọba mójútó dáadáa ọ̀gbọ́n ọ̀gbọ́n ẹ̀kúbọ̀rọ̀ yọ yọ lẹ́nu dọ́gbìn bọ fún torí oyè tó yìí bu fún láti fi rú lágbára. torí kọ́ ọmọ bá tètè kú àmọ́ ọ̀pá yẹn mẹ́jọ àtẹ̀tẹ̀ ọba mẹ́jọ àtẹ̀kọ́ ní àkọ́tọ́ kátó wá pé yẹn mẹ́jọ ni wọ́n pa ọyẹ kó o sẹ́ni àkọ́kọ́ fún àkọ́kọ́ wọ́n wá èèyàn méje kú ó àwọn kọ́ òun náà ni lájà lẹ́ni àkọ́kọ́ àmọ́kọ̀ tí ọlọ́run tó gbé dàkọjá létí ẹ̀ ọ̀daràn lọ́pọ̀lọpọ̀ wọn ò ní bẹ̀rù ọ̀wọ́ báwo kí lọ jẹ́ yó gbogbo ajẹ́ tó wọ gbogbo ẹ̀ kalẹ̀ pé kí wọ́n lọ wá wọn gbogbo ẹjọ́ bá ti mú báyìí tí wọ́n mú wa tí wọ́n wá bọ̀ fún tòògùn ẹ̀yẹ kó wọn lọ nínú ewéléwé ewéléwé ìwọ́n tó tún kọ́ lọ ọgọ́ta ọdún ìwọ́n wá léwéléwé òtún wa lọ fẹ́ sóògù kan nítorí ká má bàa fún rèwerèwe tàbí oyè tó àtẹ̀tẹ̀ bẹ́ẹ̀ yìí táwọn oyè òtò tó ti pé ẹ̀jẹ̀ ọmọ èèyàn ló máa mú ọ̀gbọ́dọ̀ pààrọ̀ àtẹnudọ́ ọba fẹ́ torí rẹ̀ ẹ̀rí pé nínú àṣà àtìṣe Yorùbá afẹ́ràn ká máa fi kú dẹ́rù bára wa ikú lágbárin pípa kí ni ọmọ sọ́kọ́ mọ̀lá tó ń pa ọ́ ọjẹ́ nǹkan tí máa tàn lórí ahọ́n Yorùbá bí tọ́. ọ̀rọ̀ ló fi tọrọ àtòun àtẹni tí wọ́n jọ ní gbólóhùn àtọ̀ ó sì máa lérí sí ó sì máa sọ fún wọn pa ó lè fi ọ̀kẹ́ àná yí àwọn tí ń gbólóhùn àti tẹ̀ ó ti lé kọjá ìwọ̀n fẹ́rẹ́ di olúwa tẹ́lẹ̀ ni oṣù wọn náà ọ̀kẹ́ ìmọ̀ ẹ̀yẹ tuntun tó ń bọ̀ táwọn náà ò lè kọjá. subhanallah níbo ní ìmánì wà ọ̀rọ̀ ọwọ́ mi ìbẹ́ máa yóò bá tó bá ti sọ fún ọ lọ máa ṣàbùjọ yóò ti sọ fún òní kìje dọ́mẹ́tì òní láyé lè sọ òsì ní àti bí àwọn àwọn àgbákò àwọn páàkì burúkú tí wọ́n ní má ní kàkà kí a ti máa wọ ọ̀hún tí ń fi kú dẹ́rù bá ń kọ́ ọ pa ọ̀ ọ̀nà kú jọ pa ọ̀ yóò kú tó ẹ tó ẹ nànú kalẹ̀ bí òkú àbùkù àwọn ẹ̀ka gbára rẹ̀ ojú ibi tó wọ́n gan oní tó fi takú láyà tó ayẹ ká pẹ́rù rẹ̀ ó kù. ìgbà lórúkọ kókíw ni yóò di apààyàn ọmọ pẹ̀lú àfọ àkọ́tẹ̀lẹ̀ lárúbá burúkú ni ẹ ọ pátá yìí àbẹ́ ẹ̀rí nǹkan náà apààyàn àwọn ọmọ tó ń tukutu ọ̀rọ̀ ní kùtọ́rọ̀ nínú àwọn òfin tó máa ń gba àdáda lẹ́yìn ó lè tó kú òfin dá gbogbo ẹ̀kọ́ wà ní bẹ́ẹ̀ tó kú òfin dá wọ́n rọ̀ wọ́n lọ́la ti fi ọkùnrin náà lọ lọ sóde lára ti sí láàárọ̀ yìí o gbogbo ara ìkọ́ gbàgbọ́ wá bẹ́ẹ̀ dáàbò àforíjì lẹ́nu òmọ́wọ́ èmi ò tún ló fẹ́ ti gbé wọ́n lórí pé ẹ ti rí apààyàn lórí bàbá aláwọ̀ bàbá ó ẹni tó bá ti lọ́wọ́ ń bẹ̀rẹ̀ wọ́n bà. ọ̀wọ́n àbọ̀ ẹ̀sìn ẹ ìwọ tó ẹ kọ́ fọ́ yẹn lẹ́sìn ìwọ tó ẹ kọ́ fọ́ àwọn àkàbọ̀ olóṣèkà ìwọ tó ẹ kọ́ fọ́ àwọn alábùrúkọ́ pàbùrúkì ìwọ tó ẹ kọ́ fọ́ àwọn apààyàn tó lé bó ti nàbà ti kí owó yóò fi kà mà. torí ẹni ìwà àtẹnusọ ń jà àwọn èèyàn á sọ pé ìwà àtẹnusọ ń ta sí àfa àbáyé àfa àfa làwọn bá jà tí èyí ṣe sẹ́lẹ̀kọ̀ ọ̀run polówó fún ọ. torí ẹ ó kún nǹkan tó pọ̀lọpọ̀ tó ń rí tó ń ta títọ́ lọ́kọ́ tí wọ́n fẹ́ tí wọ́n náà máa pa ẹ̀ ọgbọ́dọ̀ pa ẹ̀ ọgbọ́dọ̀ pa ẹ̀ ọ̀lẹ burúkú ni ọ ẹni tó tẹ́tí tó bá sálàdà tó bá kú kò lè jí sálágbára wa ni ọ̀nà kí sálágbára agbọ́dọ̀ bẹ̀rù ọlọ́wọ́ àìsàn wọ́n jẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ní kápá ìlú arúgbìn àwọn olùgbàgbọ́ òdodo olùwọlẹ́bí náà láyé ọ̀dọ̀ àwọn ìdàmà ọlọ́dún ilé àpò ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى عذابا olúwa ní àwọn olùgbàgbọ́ òdodo làwọn ẹni tó ti kọ́ wọn kì í fi ẹrù ní pẹ̀lú ọ̀wọ́ wọn kì í sì ṣe púpọ̀ ẹ̀mí kan tó ló wá ṣe pípa rẹ̀ léèwọ̀ àti lọ́nà tọ́tọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣe zìnnà ẹ̀ ń bá dọ́rọ́ wò yóò forí rẹ̀ nínú ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo wọn ti ń fi pẹ́ẹ́nì olúwa ti pípa rẹ̀ léèwọ̀ gbogbo ẹ̀mí pátá olúwa ti pípa rẹ̀ léèwọ̀ àyàfi báwo ni wọ́n ṣe pààyàn wọ́n sọ pé wọ́n pa lọ́nà ẹ̀tọ́ ẹni tó bá ní wọn ìsìláàmù nínú àdéhùn àtàkùn Muhammad sallallahu alaihi wa sallam إليك عبد الله بن عباس رضي الله عنهما ترضى النبي من بدل دينه فاقتلوه ẹni tó bá lọ́wọ́ sí islam náà pa. bákan náà nínú hadithi alimami bukhari ló gbà wọn nínú ẹgbà wọn bá abdullahi bin mas'ud radiyallahu anhu anabi sallallahu alaihi wasallam wọn gbà tó kọtọ káta ìjẹ mùsùlùmí sílẹ̀ mùsùlùmí tó bá gba ọlọ́wọ́ gbọ́ ipò nìkan la gbọ́dọ̀ sí lódodo tó sì gbà pa nàbọ muhammed sallallahu alaihi wasallam ìrántẹ rẹ àgbọ́dọ̀ tó kópa àfi tó pé torí ọ̀kan nínú ẹsẹ̀ mẹ́ta yìí ẹsẹ̀ yìí bí zayn ẹni tó di adélébọ̀ tó ṣe zina ó ti lọ́kọ ó ti níyàwó ó ti zina kódà tó ti pé ìyàwó òsì lọ́dọ̀ rẹ̀ má báyìí kódà tó ti pé kò sí ilé ọkọ má báyìí tó bá ṣe zina òfin àwọn àwọn ọkọ apá. bákan náà ẹni náà ti ṣe bí nà ẹni tó bá pààyàn òfin àwọn àdúgbò kan pa ọ̀nà ẹ̀mí tí ọ̀wọ́n ti tẹ̀ lọ. bákan náà àtìtáàrí ti lè dèrè yí àlùmọ̀fáàrí ti lè jàmà ẹ̀ńtọ́ bá lọ́wọ́ sí ìsìlámù irú ètò wánú àti ìsìkẹ̀ kan àwọn nǹkan tá lè fi torí rẹ̀ pa ẹ̀ abẹ́yẹn dáná dáná dáná àwọn ìṣẹ́yẹ kan máa ń jẹun àlàáfíà lóò òfin àwọn ọ̀rẹ́ tó kàn wọn. إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم أوان تفكر وانت الله لكم وانت النبي محمد صلى الله عليه وسلم لكم wọn ní ẹ̀sán méje o tó ká pa wá ní pípa lọ ká pa wá ní pípa gidi àwọn nǹkan wọ̀nyí wọ́n lè ti torí rẹ̀ pààyàn lábẹ́ òkè sẹ́rí à. bẹ́ẹ̀ náà bí kẹ́nìkan máa gbìyànjú láti pa kọ́ wá dáàbò bóra rẹ̀ kọ́jọ́ tó wọ́n lórí pa eléyìí ọ̀pá lọ́nà tọ̀tọ̀ mi wọn ò ní sọ pé wọ́n lọ pa lọ́nà tí ọ̀tọ̀. bẹ́ẹ̀ náà kọ́jọ́ pàdájọ́ ni wọ́n eléyìí tẹ̀ sí ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ tó fi ṣẹlẹ̀ àṣọ tó láti borí rẹ̀ pa á. ọwọ́ adájọ́ kí ni wọ́n pa òní sọ pé wọ́n lọ pa lábẹ́ òkú ṣẹ̀ríà torí pé tá a bá ní ẹ̀yin adájọ́ tó bá sọ pa pààyàn ẹ má sọ pé kí wọ́n pààyàn òfin ṣẹ̀rí ọba dà. torí di eléyìí wọ́n yìí tó kú pààyàn àti lọ́nà tọ́tọ́ ọgbọ́n àti kú pààyàn nìkan kéde dada ẹni ká rí ọkọ ọjọọ rẹ gbogbo yẹn. àwọn èèyàn wà tọrọ yẹn ọjọ́ jọra àwọn wà tọrọ yẹn ọjọ́ takora rẹ. ọ̀rọ̀ àgbọ̀dọ̀ ti torí páà rẹ kó a jẹ tuntun torí ààrẹ rẹ kọ́ ká máa para wa. olùwẹ̀lẹ́dàá ó ti léwọ̀ ó káṣe púpọ̀ nìkan lọ́nà tí ọ̀tọ̀ ó fi wé káṣe púpọ̀ gbogbo ẹ̀mí pátá lọ́nà tí ọ̀tọ̀ káyí ẹ̀mí kan lọ́nà tọ́tọ́ ó fi wé káyí gbogbo ẹ̀mí lọ́nà tọ́tọ́ من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا olùwàní tó torí ẹ láti pàkọ́lẹ̀ lórí àwọn ọmọ israẹl ike ẹnikẹ́ni tó bá pa ẹ̀mí kan láì jẹ́ pé ọjọ́ ẹ̀bí tó náà ti tètè pààyàn tẹ́lẹ̀ àbẹ́ni tó bá ya òbí lẹ̀ jẹ́ ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ìgbà tó kókó pa gbogbo èèyàn lápapọ̀ ẹnikẹ́ni tó bá wá yí ẹ̀mí kan ọ̀rọ̀ rẹ̀ ọ̀dà bẹ́ni tó yí gbogbo ẹ̀mí lápapọ̀ torí ẹ̀ jẹ́ ẹni tó ti sábàbí àti yí ẹ̀mí mẹ́jọ ẹni tó jẹ́ sábàbí àti lọ ẹ̀mí lọ́nà ìfọ̀ kí lóríwá ti sọ òfin ìtàlẹ̀ oní àlọ́rọ̀ hábìlà àti kọ́bìlà tí èkíní kejì wọn jọ mọ bàbá ńlá wa àdẹ́mọ̀ àlẹ́ ìdìsẹ́lẹ̀ tí bàbá ńlá bí wọn tààrà tí wọn kì í sọmọ ọma àwọn méjèèjì ìjà bẹ́ẹ̀lẹ̀ láàánú wa látàrí pé kọ́bílà òun lọ dá wíwúdù yìí lẹ̀ ó lò wọ́n gba òfin títí ń bẹ wípé ọmọbìnrin tó bá sí pẹ̀lú ọmọkùnrin míì nínú oyún míì iná ẹ̀ lọ́mọkùnrin míì wọ́n ti oyún ọ̀tọ̀ ní ọmọ afẹ́. òun fẹ́ kí wọ́n yí òfin yẹn padà láti rí tó kí kálukú ọmọ afẹ́ ọmọbìnrin tó bí pẹ̀lú rẹ̀ nínú oyún kan náà nílùú lọ́mọ èèyàn lé ayé ń gbà àwọn ọmọ bàbá màmá fẹ́ra ṣùgbọ́n kó fi ti ṣe wà ní bàbá ńlá ńlá ìbejì wa ọkùnrin kan obìnrin kan ọkùnrin kan obìnrin kan òfin wa dá ọmọkùnrin tá a bí nínú oyún àkọ́kọ́ yóò fẹ́ ọmọbìnrin tá a bí nínú oyún àkejì nígbà tí ọmọbìnrin tá a bí nínú oyún àkọ́kọ́ ọmọkùnrin tá a bí nínú oyún àkejì yóò fẹ́ ọmọbìnrin tó yẹ kí kọ́ òun náà ni ọmọbìnrin obìnrin wa ṣùgbọ́n èyí tí wọ́n bí pẹ̀lú kọ̀ọ̀bì ọ̀rẹ́ wa púpọ̀ ẹwà tí ọwọ́ ń bẹ pẹ̀lú èyí bí pẹ̀lú pẹ̀lú ọwọ́ mú kọ̀ọ̀bì là lójú wípé ọbẹ̀ torí rẹ̀ yóò mú padà tí kálukú ọmọ afẹ́ni bá bí pẹ̀lú ẹ̀ eléyìí tí lè ṣe Allahu azza wa jalla ló ti pẹ̀lẹ́. Báyìí, ìwọ́n ń sọ ní jíjà wípé òun lọ́wọ́ fẹ́ èyí tó yẹ kí hábìlì ọ̀fẹ́ ń tú láti. láti ìjọ tó lọ ẹlẹ́dàá wá ti ń dán mi wọ́n wà fún kọ́ máa tó lé mi bàbá bàbá òsì kọ́ máa dalérú yàtọ̀ sí wọ́ dalérú o aláìsàn ọ̀dọ́jà rẹ̀ ìwọ lọ ń kọ́jà rẹ̀ wọ́n gan lọ gbọ́n rárá gbogbo ẹni tó wà ní lọ́gbọ́n àti wọ́n ìwọ ló ti kó gbogbo wọn jọ bàbá kọ́ ọ̀dọ́gbọ̀n bàbá ńlá wa Ádámù àrè ìjìṣẹ́lẹ̀ bàbá ńlá ní kò sí pípé kọ̀ọ̀tà ìṣẹ̀lẹ̀ torí pé òfin tó tún wà nílẹ̀ ń gbà náà òun náà ní pé táwọn yẹn bá ń ṣe fanfa lórí pé tèmi ní ọ̀fẹ́ yẹ sí ọ̀fẹ́ oníkálukú òfin kankan lélẹ̀ sí sàtẹ̀gùn síwájú ọ̀wà ẹni tó lù wá bá ti máa ń fẹ́ sí sàtẹ̀gùn òun lọ́wà lórí òdodo ẹ̀mú jẹ́ sí sàtẹ̀gùn wa hábìlà ń lọ gbé àgbo funfun gbọlọjọ ó gbé wa kọ́bìlà àgbẹ̀nuwọ̀pọ̀ ó lọ kó àwọn tàkùtàkù èrè oko tó ní oko wa iná bá ń bọ̀ láti sámà ẹni tó lọ wá gba tiẹ̀ àmì táàkì mà tó lọ wá gba tiẹ̀ onígbé náà wá fi tiẹ̀ iná tí ó gbé àbò àbílà ètò tó máa ti ké ntí àbílà tó dúró lé lórí olùdókòtò ọgbọdọ tó padà pé gbogbo ọmọbìnrin kan máa ń ẹni tí wọ́n bí nínú ọyún kùkù ìṣètò ọmọbìnrin ní ọmọ fẹ́. ìtọ́jú òkúta ti wà tẹ́lẹ̀ náà. báyìí ni kọ́bílà ẹ̀mí àṣepáyì ó gu ẹ̀mí rẹ̀. nígbà àkọ́kọ́ láyé tọ́mi èèyàn àkọ́kọ́ gbòòrò láti pa ọmọ làkejì rẹ̀. ọ̀rọ̀ lẹ́nu ọkọ̀tọ̀ lẹ́nu náà ó ní mo búra pé màá pa ọ́. mo búra pé màá pa ọ́. ẹ ọ̀tẹ̀ ẹ̀sẹ̀ kaka títí olè òkèrè mà ọ̀tẹ̀ ẹ̀sẹ̀ kaka gbogbo bí òun sọ bá ti wù ọ̀tẹ̀ ẹ̀sẹ̀ kaka torí pé bóòtù ti wà kò ní kó yí padà yéésì tó lọ́sọ̀ kọ́kọ́ máa bẹ̀rù bó sí nínú ọrùn òsì ẹ pẹ̀lú rẹ kọ́rẹ́ wà yéésì tó lọ́sọ̀ pé ètò ọ̀gbìn pẹ̀lú ọ̀run nínú ọrùn òsì ọkọ̀ wà ẹ̀sẹ̀ wọlé wà wọ́n ní báwo lolú àti pàṣẹ ẹ̀ tí wọ́n pàṣẹ ẹ̀. à ọlọ́run náà yẹ kó pè níjà tọ́lá tó yìí rẹ̀ bá pé torí pé hábìlà kò fi kankan ọwọ́ àánú wọn pa báyìí ní hábìlà ó mú wáàdì ó mú lẹ́nu wọ́n lè fi nàmà ẹ̀sọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn òmìnira lùmọ́tàkì ní olúwa fi gba níta tó ṣàtẹ̀gùn lọ́bẹ̀ẹ́ nìkan àfàǹtọ́ láǹfààyà ó túmọ̀ sí pé ìwọ ọ̀páyà olú ẹlẹ́dàá wa gba tèmi ọ̀gbà tiẹ̀ nítorí pọ̀ ọ̀páyà lẹ́yìn bá tọ́kítà ilé ìlú ẹ̀yẹ dẹ́sẹ̀ ní sọ́kòtò lẹ́nu máa ànàbí bá tuntun yẹ̀kúyẹ ilé ìfẹ́lẹ́ ọ̀kọ̀tò lẹ́nu ìní tó wà ọ̀bẹ̀lẹ̀ àlẹ́ mi. tó bá náwó tí mo bá pa ní èmi ò ní sọ́wọ́ tèmi tó pa ọ́. nítorí pé èmi bẹ̀rù ọ̀wọ́ ọba gbogbo àgbáńlá yìí. Allahu akbar. torí pé kò sí gbígbọ́wọ́fẹ́ pa hábílà tó kọ́ bílà òsè àti pọ́jẹ́ pé ìgbọ́wọ́ nígbọ́wọ́ òsè ẹsẹ̀ wo lọ́sẹ̀ èmi ò ní náwó tí wọ́n fi ń pa ọ́ torí mi bẹ̀rù Allah báyìí إني أريد أن تبوء بإثمي وإثمي فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين ó wù mí ó jẹ́ pé wọn ló wù ẹrù ẹsẹ̀ ní àti tiẹ̀ kọ́ tàtàrà bẹ́ẹ̀ jọ máa ná ẹ̀sán àwọn alábòsí ẹ̀mí burúkú ti ń darí rẹ̀ ó sì débi tó ti púpọ̀ náà yá rẹ̀ fa ọ̀pọ̀ àmìnà ọ̀kọ́ọ̀sẹ̀ ọ̀dọ̀ kan nínú àwọn ẹni o. àwọn olùmọ̀ọ́ sọ iṣẹ́ báyìí ni kọ́bílà lẹ́yìn tó ti pupa hábílà ọ̀pọ̀ kò yí o kò yí ebó lọ́rọ́ olùjọba kú o lọ́rẹ́ nìkan ọ̀pọ̀ nìkan ń sáájú olóyè o ẹnìkan ò sí pàpẹ́ nìkan ń sáájú olóyè Allahu Akbar olùlàkọ́kọ́ àkọ́kọ́ ẹ̀ tó kọ́ gba tíkẹ́ẹ̀tì orí mi níbi pàápàá rẹ̀ torí pé a máa ń sọ torí gbogbo ọ̀pọ̀ ń sọ dáhùn yẹn máa wù kò sí ìpọ̀ tọ́ba kọ́ ogun alára tọwọ́ rẹ̀ ọ̀sẹ̀ àbọ̀ bólúwa ti dọ́ màmá náà. gbogbo ẹni tí sọ pé pàápàá tọ́ba ti lè yí ọ̀pá wọlá ìtọwọ́ rẹ̀ ọ̀sẹ̀ àbọ̀. ogun alára yóò máa gbìyànjú àti pákó lọ. nǹkan tó lò tó fi pa ọ̀pọ̀ pààrọ̀ ó lè jẹ́ nígbà nígbà tó pààyàn yóò fi wá ah, ti sá lọ́gbàdàmọ́sẹ̀ báyìí ló fi títí yìí ìyẹn ó fi pààrọ̀. Allahu akbar ń dòlẹ̀ mí bí lọ. Iná àlàyé sọ pé mọ́tò ẹ̀sìn dáta ó ń pa ojú gbogbo tí máa ń sọ lọ́padà sí ìjọba. Àṣà burúkú yẹn sì wà láwùjọ Yorùbá. Ìbáwọn náà wọ́n sọ pé púpọ̀. Àmọ́ tipútipú ní sọmọ Yorùbá báyìí. Gbogbo ẹjọ́ bá jẹ́ túbọ̀ rẹ̀ fún láàárọ̀ Ẹ̀kọ́ ọmọkùnrin wa kọ́bílà tó láyà tọ́pa ábílà ọbẹ̀rẹ̀ sí ilé ojú rẹ̀ bá. torí pé kéèyàn bá kú báwọn kó láti ṣe iye ojú ìsájú ilé. dípò báwọn pé kéèyàn bá kú abẹ́rẹ̀ fún mi. débi pé àwọn olùmọ̀tẹ̀sí mi wọ́n sọ fúnpọ̀ ọ̀rọ̀ tó fi ń ta. tí ọmọ yóò fi fi lọ́ọ́ padà rán ẹ̀yẹ kánákáná ẹ̀yà kánakáná yẹn ó gbé òkú ọmọ ìyá rẹ̀ ó gbé wá. ọwọ́ àbá nítòsí ibi tí kọ́bílà ọ̀daràn tó sì máa lò. tẹ́sí pé ẹni dáràn ẹni òsì ní lọ. ó nǹkan tí ẹyẹ yìí ṣe sí. ẹyẹ ti sí ti ọpẹlẹ tó ti pọlọ ní òkú ọmọ àyà rẹ̀ tó gbé lọ ọwọ́ ti ọmọ àyà rẹ̀ sínú kòtò ọwọ́ bu ọmọ àyà rẹ̀ ó bò má kòtò kòtò di kókò lọ wọn ni yà wọ ta àjẹsọ àkúnà mẹsìlá hàdà lùwọ tọwọ àríyá tọwọ ẹta àkú ọkọ àmì nà nàbẹ ọmọ tí o ṣé àwọn akẹ́kọ̀ọ́ dàmínà dára má lè ṣe bẹ́ẹ̀ yẹ yìí tuntun sẹ́mi náà gbẹ́lẹ̀ kí n rí ọmọ àyà mi má. báyìí lọ́dọ̀ ẹni tí ń kábàámà torí ẹ̀ lọ́lọ́ àti wá sí ló gbogbo ẹnikẹ́ni tó bá pààyàn lọ́nà àìsàn àbí ó ti bàjẹ́ lókè pẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹ̀ńtọ́ pa gbogbo èèyàn lápapọ̀ ẹ̀dá pa ẹ̀wọ̀ bọ́ọ̀mù yẹn ti pọ̀ tó wọ́n á sọ pé ọ̀pá gbogbo wọn lápapọ̀ ẹ̀ ń ṣe sábà sẹ́mi kan yè ọgbà lọ́wọ́ ọkú ọ̀rọ̀ rẹ lọ́dọ̀ ọ̀wọ́ lọ́dọ̀ àti tẹni tó di gbogbo ẹ̀mí lápapọ̀ ẹ wo bọ́ọ̀mù yẹn ti pọ̀ tó ọwọ́ ti dáadáa ìtú gbogbo wọn. torí ẹ jẹ́ ẹni tó gbìyànjú láti gbọ́ ẹ̀mí ọmọ èèyàn lánìí mọ̀jẹ̀ ẹni tó máa pààyàn mọ̀jẹ̀ ẹni tó máa pààyàn gbogbo àwọn ìjọ́kẹ́gbẹ́ gbogbo àwọn àrùn tí mú ní ṣèṣekúṣe. ọ̀gbọ́dọ̀ bá wọn sí bẹ̀. Nísìnyí wọ́n ń tẹ̀wọ̀n lọ sí olóríta rẹ̀ máa jókòó. Sísẹ́ mi tẹ oríta. Gbogbo àwọn tó jókòó tó ń ta dáa mọ̀, wọ́n máa àwọn máa Iṣẹ́ ti Kó dínà wọn àpá. ìjọba fẹ́ pààyàn, ó lè lọ fẹ́ Lọ́wọ́ owó, táwọn bá fún two million tó kákan kára àbá lórí ẹgbẹ́ ti sẹ́nu kì í ti sẹ́nu rárá rárá. bákan náà ẹni jáìmù tó ṣe ike iṣẹ́ burúkú òun náà ní iṣẹ́ tó ń bẹ lọ́wọ́ rẹ̀ iṣẹ́ tó ṣe ike kò dínà kò tún ọ́ kí irun yóò ti sẹ́bi irun sẹ́bẹ̀ pàdé nítorí ike òní dínà ike sẹ́mi ọ̀pọ̀ bọ̀wọ̀ rẹ̀ lọ kásọ̀rọ̀ akáfẹ́rù ọ̀lọ́ bí àwọn ọlọ́kọ̀ wọ́n lọ sí ìlú téèyàn ti pọ̀ tó bá ti dán wọ́n gbà táwọn èèyàn ti di sẹ́lẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ lóní kálukú ń gbìyànjú ọ̀nà àti lọ́lé èèyàn ti má tó wa á sọ pé èèyàn kan ní kù èèyàn kan ní kù tí wọ́n bá ti wọlé ọwọ́ wọn tà ẹni tí rìn dínà wọ́n ti gba gbogbo ọwọ́ ọwọ́ rẹ lọ́wọ́ lúlù lọ́wọ́ gbàtì bámú mọ́tò ń sáré lọ wọ́n tó tí ọ̀ táwọn tó tẹ burúkú nù ó lè tẹ ẹja kì í ṣe sẹ́ẹ̀rì títí tẹ tó tì tẹ ti bọ́ ọ̀lẹ̀ tí mọ́tò ń sáré lọ kì í ṣe sẹ́ẹ̀rì ẹ̀mí tún lè bọ́ wọn á fi ọkùnrin sẹ́wọ̀n lọ sí ilé ọlọ́run máa ń ṣiṣẹ́ ẹni tí máa fi mọ́tò pérò irú mọ́tò rẹ̀ ń lò dáńfó ni àbí mọ́ọ̀lù ẹ̀ ó ní máa lọ ẹ̀kọ́ rọ́ọ̀lẹ̀ àbá rẹ̀ ò fọ̀rọ̀ rẹ̀. báàrẹ̀ gbọ́dọ̀ béèrè irú mọ́tò wọlé ní wà mọ́tò àlùbáríkà ni àbí mọ́tò kàtà nítorí pé tí bàbá náà bá béèrè ọfẹ́ di bàbá tí bàbá ní kí ayé ṣe tó tó ti tó wọn lọ àkíyèsí ní lórí tó tẹ́lẹ̀ ayé ṣe olúwọ́n ẹjẹ ayé ògùn àti dánù àtòkò tó kò ìbẹ̀lẹ̀ lérò pé ti máa rún jẹjẹ iṣẹ́ títẹ́ lẹ̀ ṣe iṣẹ́ burúkú ni iṣẹ́ tẹ̀ ṣe iṣẹ́ ìwádìí tó wá fún iṣẹ́ sọ̀pẹ́ kọ̀ kò sí. ẹ rí i pé olóògùn tí ó pààyàn ni tó bá gbé wọn fún bá wọn pààyàn òní sọ wọn pààyàn ni. lọ́pọ̀ ẹ ẹni máa yẹ òjò tó ti rọ̀ sílẹ̀ sí wọn. ọkùnrin arábà <laughs> ṣé gbígbóná yóò sì máa sọ pé tó wọ́n ṣe. ẹ̀rì tó lè má ní ọ̀nà tó fi lè pààyàn látàrí ògòògò lọ́nà bá àwọn tó gbówó jùlọ tó tó pọ̀. iṣẹ́ burúkú ni sẹ́tẹ̀ rẹ̀ iṣẹ́ àdáná ni sẹ́tẹ̀ rẹ̀ ẹ̀mọ́yé lẹ́sí tó fi pa ẹ̀mọ́yé lẹ́sí ràn lọ́wọ́ láti tẹ̀lé ọmọdé àti kí lẹ́yìn rò fẹ́ retí láyé bí àti lọ́la àti ìdàgbéyà olùẹlẹ́dàá ìpàdé tó tó mú yàn àmọ́ tí ọba múyàn òpin tí wọ́n wà láyé kò lè gbà á lẹ̀. bẹ́ẹ̀ ni tọ́ba ti tọ́ bóńdà òkè yàmà yóò gbà yóò gbà púpọ̀ kí ni wọ́n rò pé wọ́n ṣẹlẹ̀ lọ́dọ̀ bóńdà òkè yàmà. ẹni tó tó ti pa lọ́nà ìtọ́ ànábì sọ̀rọ̀ mọ́ àdìsí láti hàn wá náà hàdí yóò fọwọ́ pa gbọ́ orí ara rẹ̀ mú yóò fọwọ́ pèjì fún ọlọ́run yóò máa kọ́ lóra yín fọ́mi sílẹ̀ rẹ̀ kí ló tó ti jẹ́ nìyí. orí òsì lọ́rùn ọ̀wọ́ lórí wa yóò ti fọwọ́ kejì gbá wọ lọ́rùn. wọ́n sọ pé yóò dà ah, ọ̀rọ̀ bí ìlàsì àmọ̀ dàbí táyé ọ̀rọ̀ ti kéde kọ̀ dàbí táyé. akramakumullah wọ́n bímọ ọmọ tó bí ọmọbìnrin wọn ọmọbìnrin àwọn ọmọbìnrin bí wọn náwó ní oṣù wàhálà lọ́sùn gbàdúrà pàtó nìkan á ti lọ torí rẹ kó lè ra ọmọdé wọ́n lè àtọ̀ fún ọlọ́sùtù sẹ́ni àwọn rẹ̀ bí wọn ọmọbìnrin lọ́sùtù wọ́n ní wọ́n bọ̀ lù kóńkó ẹlù kóńkó ẹ̀sìn wa nígbà náà bọ̀ la awla wala quwwata illa billah bí àwọn bá ti lájú ẹ̀kọ́ fún lọ́sùtù la awla wala quwwata illa billah ọ̀rọ̀ náà ti wà ìdàlẹ̀ bí ayé dánbẹ̀ ọ̀tẹ̀lẹ̀. ẹnu wọn létí nípa àgbàdéwò àwòfi ọmọbìnrin tí wọ́n tó ti láàyè ẹsẹ̀ wo lọ́sẹ̀ wọn ti pa. àwọn olùmọ̀ọ́nì ìpanilẹ́kùn lábẹ́bẹ̀. ìṣẹ́ni tó pa ni wọ́n di o ọmọ tí wọ́n ti fún pa ni wọ́n máa di ẹsẹ̀ wo lọ́sẹ̀ tó kàrà ń ti pọ̀ olùwà tó ń dá akọ náà lọ ń dá abo olùwà tó ń fúnni lápò bí tó ń fúnni lápò bí ọba má tóbìnrin láyé wọn fi olójú kòkò kókó ọwọ́ ara rẹ apá ìbọ̀bìnrin ló máa ń bímọ bọ́kùnrin ló máa ń bímọ obìnrin ni màmá rẹ obìnrin ni ìyàwó ẹ ìyàwó náà lọ fẹ́ títí ti ayé rẹ dá ọwọ́ á ní ọ̀fẹ́ róbìnrin ọ̀sán akọrọ̀lọ́kùnrin lọ ẹ̀rọ ti ìdájọ́ ń tẹ́jọ́ ọ̀gbẹ́jà òṣèlú àmà kò sí ibi jáde ìdájọ́ gbàjàjà bọ̀. ẹlòmí ọ̀pá ọmọ rẹ̀ dùn náà àmọ́ pa wọn ayé mi tí bá ọmọ rẹ̀ kùnrin lọ ń tọ́ tí ọ̀dà àmúgbọ́mọ tó ní ó fà àwọn ọmọkùnrin sí sùkúù sùkúù tó tún wọn dáadáa àwọn yẹn wọn bá sọ pé à ọmọbìnrin náà jẹ́ ọmọ lọ́sọ́nù wọ́n ti bẹ́ẹ̀ náà ti ti ọ̀pọ̀ tí benefit fún ọmọbìnrin wọn fi wọ benefit ebi mr benefit ni wọn kò sì sí benefit fún ọmọbìnrin ni wọn fi wọ. ẹja bẹ̀rù ọlọ ìṣirò ń bẹ wọlọ ọjọ́ tó dàgbé yá máa ń sìn bọ. máa dùn sí ọmọ pípé ọmọbìnrin ló fi lẹ́kọ̀ọ́ sí ìsinmi pọ̀ ọmọbìnrin ló fi. wọ́n á ní mẹ́gbàá wọ̀ ọ̀rọ̀ eléyìí tí alimami Bukhari tó gbé jáde nínú tíra àwọn al-adabul mufrad nípa ìyá ńlá wa Aisha radiyallahu anha èyí tó bá ti sọ fún wọn kíkọ́ kan nínú mọ̀lẹ́bí wọn ìyẹ́ta wọn ìbáta wọn bí máa. Ǹjẹ́ Aisha máa ń béèrè ní pé tọ́mọ olórí kéré ṣé gbogbo oríkèé rẹ̀ lọ́lú ajá pé wọ́n bá ti ní bẹ́ẹ̀ ni Aisha òdùpẹ́ fún àgbà. Aisha òfèèrè títí tọkùnrin ní àbúkù. Allahu akbar àwọn akọ́kọ́ wọ́n sọ fún wa pé àwọn bímọ sẹ́yìn ò tó ṣàdùà lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin àbóbìnrin àwọ̀ kí ló ń ṣe wá àbáwà là ń ṣe ìjà ẹlẹ́mìnira bẹ́ẹ̀ ṣe ara ṣé sọ́jà ni àbí ẹlẹ́ à sọ́jà báwò àtọ́jú pé ẹ kí ló dé sẹ́yìn sọ pé obìnrin ní àbọ̀kùnrin sẹ́yìn ọkọ̀ ní àbóbìnrin kí ló dé ṣe ọkùnrin tí wàá tó obìnrin ẹbíra yín nítorí pé ṣé ń fẹ́ lọ́kùnrin tóbìnrin bá wá akọgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ẹni tó ti fàájú ló tó tún pé wọ òwúlò tiẹ̀ òbí òbí òbí náà lọ máa bí kí ló ń dẹrù ọlá ṣé kọ́ máa sọ fún mi ebi yàrá ọ̀fẹ́ bí ma tó òun sì bí ma ó yè akọ̀wọ̀ akọ̀wọ̀ kí ni òun kọ́kọ́ dúpẹ́ fún àlọ́ àmọ́ gba a ìmọ̀ọ́rẹ́ ni wọn ọkùnrin kan sì lóyún dábàá tó ọjà kọ́ bí ṣe ṣe wọ́n tán bá àwọn ní nọ́mbà tó ọmọ mú jáde owó yí nọ́mbà padà àwọn obìnrin tiẹ̀ yóò tẹ̀sẹ̀ fún ọ. nítorí pé tí wọ́n ti tún wọn láàdá ni wọ́n mú àwọn bá aṣọ kẹ́ obìnrin méjì ọfẹ́ kọ́ọ̀lẹ̀ ọkọ̀ àti ẹ̀ náà níyàn torí pé wọn ọmọ tó lè fi kẹ́kọ̀ọ́ mọ́ ọdọkùnrin ìwé bí wọn yà ó sọ ìkéyè kórópọ̀ yé wa torí di ilé láti pẹ́ fún ọ̀gbà gbogbo ọmọ tó lù wá fún wa káká máa bẹ wá ìtàn ọlọmọ dáadáa ọmọ alẹ́ lọ́dà kò sí èsì ìfọ̀mà àwọn bàbá mi wà tẹ́tọ́ bí ọmọkùnrin náà wọ́n pọ̀ ṣùgbọ́n máa wọ́n ti ní sànù ọ gbogbo àwọn yóò fi yàkàtà rẹ kò sí èsì ọ̀sẹ̀lẹ̀ láyé wọ́n sá ti máa fi àwọn ọ̀sẹ̀ hábìlì nílẹ̀dún gbẹ̀bẹ̀rẹ̀ yẹ sànfà yíba ìnàtẹ̀sẹ̀ ní ọ̀dọ́ à. wọ́n á bí ma ọmọ ẹ̀rọ ẹgbẹ́ òkè obìnrin á máa ka ìbànújẹ́ lójú rẹ̀ níjẹ́ tó tó wá níyàwó rẹ̀ bí ma kọ̀ lọ́kọ́ tó lọ mẹ́wàá ìkẹ́kẹ́ bí i obìnrin náà máa bí ó ti fẹ́ kílè ó lọ́wọ́ kó tó tó tó máa obìnrin wa ń dọ̀kọ̀ mí kẹ́ẹ̀tọ́ kẹ́ẹ̀tọ́ tó àwọn òṣèlè rẹ̀ àtẹ̀tọ́ tí ẹ̀rù lọ tẹ́lẹ̀ ní pé kí ni obìnrin ló ti ọ̀gbádùn ọ̀gbádùn rárá orí olúwa ló ń kojú orí tó lúwa ti fún ọ̀dọ̀ ń kojú nínú bàbá àwọn ìyá yóò ti dúdú wọn ìfẹ́ ẹ̀rọ ọmọbìnrin àwọn òṣìṣẹ́ ní ayé ìgbà tiwọn torí ẹ̀ ká gbìyànjú láti bẹ̀rù Allah ká má jẹ ẹni tó pààyàn nítorí pé ẹni tó bá pààyàn kò lè ní ìsinmi láyé ìsinmi ò ní jẹ́ sí ọlọ́lá gbẹ̀ngàn ìyá أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل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 débi wípé mọ̀sẹ̀ púpà yàn lọ́nà àìsàn ọkà ni iṣẹ́ yòówù ò lè máa ṣe ipò yòówù ò lè wà àyè yòówù ò lè fi mú nítorí pé ńgbà míì ọmọ èèyàn lè fi ṣiṣẹ́ ní ṣèṣe fẹ́wọ́ lẹ́nu ṣiṣẹ́ ọlọ́pàá àbí ṣẹ́ sọ́jà àbí ṣiṣẹ́ ológun èyí yòówù ò lè jẹ́ kọ́ wá jẹ́ pé nítorí kọ́ wà ní ẹ̀wù sẹ́ kó yìnbọn pa àyàn lọ́nà ìtọ́ kó ti kú pọ́nmọ́lá kejì lọ́nà tí ọ̀dà òun náà ti wọ abẹ́ kọ́ pa àyàn lọ́nà ìtọ́ nílé ayé mi o lè fi ṣiṣẹ́ tó ń ṣe ṣèkẹ́ wọ́ o lè fi yúnífọ́ọ̀mù tó gbé wọ̀ o lè máa fi ṣàwáwí o sì lè parọ́. Ikpe ń ṣe ló yìnbọn láti dáàbò bóra rẹ nítorí pé tọba jẹ́ fara láti yìnbọn òun náà ó dàbí ìgbà tí wọ́n wọ́n bá kọ́ ọ fẹ́ mú ọjà wọ́n sì fi torí rẹ̀ fún fi ọlẹ̀ fífi ọlẹ̀ kan fi ọlẹ̀ láyé kò túmọ̀ sí kọ́ ọ̀rọ̀ náà lọ́jọ́ ọ̀gbìn àgbéyà ó ti ṣe fipá rẹ̀ ó ti ṣe wọ́n ogun tí ò ní ìtumọ̀ rárá tí o sí bá ti tẹ̀sẹ̀ sọ ní ọ̀gbìn dàkúyà ọwọ́ àgbẹ̀ ìbọn ọbẹ̀rẹ̀ sí ní ti púpọ̀ àwọn èèyàn ọwọ́ ti pa ọwọ́ ti pọ̀ wọn náà wá rí pé ti fẹ́ torí pé ẹ̀mí tó ti fọwọ́ lásán ó báwo lè ti fẹ́ ṣe kí ló wá kan àlọ́ pẹ̀lú pé ọ iṣẹ́ sọ́jà tí wọ́n ṣe ni wọ́n ní inú iṣẹ́ wa ni obey before complaining tó máa ní ẹ máa pa ẹ̀ tó máa pa ọwọ́ ẹ̀tọ́ mi torí kọ́ gàwa sọ́jọ́ yẹn ó ní any moving object ẹ̀rí gbà gbogbo gbogbo kọ́ńtì máa ń ẹ̀rí gbà pa á múra kọ́ fún ọ́ ṣẹ̀jọ́ ní ọ̀gbìn ìdàgbìyà báyìí ni ọ̀gá ológun kan sọ. ó lò wọ́n gbádùn má mo ní kí ló ṣe ó lò sí ìyàpá nù ìyàpá báwo ó lò wà lójú ogun ọ̀gá tuntun wá ju àwọn lọ ó láwọn ní sẹ́kọ́ndì kọ́mán ó wá nílé gbogbo àwọn bọ́ọ̀tà tó fi àwọn táwọn ṣe ìgbòkó ń ó sì nínú sí àwọn yìí àṣẹ tí ọ̀gá bá pa ẹgbọ́dọ̀ tẹ̀lé o ẹ ní àwáwí ó ní lọ́jọ́ ìlú lásán tí èèyàn tó ń pa kò ń rẹ́rìn kò rẹ́rìn tó ń fọwọ́ àwọn pa kò tún kẹni tó ń rẹ̀ tó ń pa àwọn tó kéré tó ń láṣẹ ẹnu pa wọn. lónìí bá tí mùsùlùmí náà yóò mùsùlùmí lò fóònù wọn tẹ̀sẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni ẹ̀mọ́ náà àwọn ọmọ àyọ̀ ọdún ọ̀dọ̀ yóò torí pípa yẹn kọjá ẹsẹ̀fúnru padà sí ẹsẹ̀fúnru bàbá o. nítorí pé àwọn ọ̀dọ́ pa ọ̀pá lọ́nà ìtọ́ ó ní òṣìṣẹ́ tẹ̀ jẹ́ nínú lọ́nà ìtọ́. alẹ́ màá tọrọ àforíjì títí dọ́jọ́ fún yín sì máa ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀ tó aláàánú ni ìgbà a nàbì sọ pé ọ̀sẹ̀ lẹ́nu ìjọba ẹ wo èèyàn tó ti yìí mú. àánú bàbá ń sèyàn ogun sẹ́kùn yìí ogun sẹ́kùn yìí gbogbo sẹ́yìn ìjọba ipò yóò ìjọba wà ọ gbọ́dọ̀ pààyàn pàpàpà o gbọ́dọ̀ pààyàn pàpàpà tí ẹ bá tí olórí òfin ṣẹlẹ̀ àfún láǹfààní kan tó bá tí olórí yányá tí olórí orílẹ̀ òfin ṣẹlẹ̀ àfún láǹfààní kan. kápẹ́lá gbọ́dọ̀ táwọn kan dàrú wọ́n tó ní aláàbíà ló ní ọdún táwọn orí ìgbé lálàáfíà ìsìláàmù gbà pípọ́ pa gbogbo wọn pàpàpà lábẹ́ ìnàmá jẹ̀sẹ̀rọ̀ lẹ́bí náà ààrẹ wọn wá ọ̀rọ̀ kọ̀ọ̀dà wọ́n yẹ sàáwọ́ náà tó lọ́wọ́ fi fasáàdà أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو يوقعوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم lórí apá yẹn mẹ́wàá kéèyàn mílíọ̀nù ó lè ráyé tó lálàáfíà tó bá jẹ́ pé àgbo ní gbogbo ànàkọ́nà tó sábà pa àwọn mẹ́wàá ọ̀ àlàáfíà ọ̀jọba tẹ̀lé ọ̀tá àmọ́ yóò jẹ́ olórí yányá èyí tó wọ òpèrè ń bá lé àdúgbò ó ní wọn lọ́ máa pa yẹn gbogbo ni wọ́n dọ̀ kó bákan náà èsì wọ òtòrò àwọn mọ́tàdì lé àwọn ọmọ ilé kan wọ́n yarí mọ́ lọ́wọ́ àwọn ẹ̀dẹ́ta lọ́wọ́ yòókù wọ́n yóò àhà wọ́n wọ́n fi ọ mọ́tàdì báwo. àkàrà mọ̀kún mọ̀ wọ́n tó bá tó lórí yáyáyá náà. eléyìí náà tó bá kọ́ ń lò fún ṣẹ̀ríà tó bá ń lò fún ṣẹ̀ríà torí pé ṣẹ̀ríà tẹ́lẹ̀ o ní tó wà lábẹ́rẹ̀ láǹfààní ọ̀pọ̀ kan ọ̀fẹ́ nǹkan ti lè jàǹfààní ẹ̀ ọ̀fẹ́ òòlù ó ti lè jàǹfààní eré lò eré lò olùkọ́ àwọn táwọn ti Islam àná sẹ́yìn gbàtí ìṣeré ìrẹ̀lẹ̀ yẹn wá bẹ ẹ̀sìn yẹn ti fi ṣẹ́ra ìyá ẹ̀yìn òsì ló ṣe rí àná torí ẹ̀ ló ti jẹ́ ilé ẹ̀mí ọmọ ìyẹn wọ́n gan wọ́n ti dá wọ́n ti dá tà rárára lórí pọ́n dákùn mẹ́jọ jáde lẹ́nu rẹ̀ láyé. torí ẹ̀ a sì wó ṣubú ni o. a ẹwà ẹ̀rọ lọ rẹ̀ ti pa ọ́pá sí tàjẹ́ wọ́n rọ̀ wọ́n sì jẹ́ onínúkù tí lọ́wọ́ tó ń sìn bá ti di pé wọ́n ló kó pin ẹlọ́gbìn bó fi ṣẹlẹ̀ àtúkọ wa nù tó rẹ̀ ń tó lò wọ́n pààyàn lọ́yọ̀ tó lọ́ọ́ sàbùn òkú kan. àkàràmọ̀ fún mi wá ẹni tí wàá ti ẹ̀ tẹ́ẹ̀ bá ti gbọ́ra ẹni tẹ́ẹ̀ bá ti ń ṣe àdébí pé ẹ máa ṣe nípa ń ti kú èèyàn sí fún abọ́ abọ́ àtọ̀. má gbọ́rọ̀ láyé rẹ̀ láyé rẹ̀ má gbàdé ń ọba rẹ̀ ọmọ èèyàn ẹ̀mí tèmi nǹkan àpọ́nlé ni tó lu akéwì lára olúwa tó ń bí náà ní ọgbà wọ́n má lọ́wọ́ nínú gbígbà mi. adó ń dupò ìwà àtẹnusẹ́ ìdó ń dupò ẹ̀sìn wọ́n fẹ́ para wọn wọ́n fẹ́ para ẹnìkan wọ́n ń wá àtijọ́ balẹ̀ èèyàn márùn-ún mi náà jẹ balẹ̀ wọ́n mélòó mẹ́fà wọ́n wá pé ẹnìkan láàmú tọ́ba máa bó ṣe lè ṣe tó yìí ní àwọn yòókù lọ́rùn lọ́ba ti ti wá nìkan ìwà nù. Kòtò pé kókó ọmọ àwọn láti èyí tó máa bọ̀ láti kó tó rà á. Wọ́n yẹn wọ́n mọ̀ ọ́sọ̀ tó dùn. Omi ogun ti mángò pé mángò ti ń ọjẹ ọjẹ mángò àjẹ mánu. Àbá látòkè ni wọ́n ti wọ́n sọ́ lọ́kọ̀ pẹ́ èmi lè sọ́ lọ́kọ̀ pẹ́ bẹ́ẹ̀ ni wọ́n náà láàmú. Wọ́n náà láàmú. Lọ́ba tí ọ̀dà àtọ̀kalẹ̀. Àtàràmọ̀kọ́mọ́ wá wọ́n yẹn lọ́rùn òní wọn máa pààyàn lọ́ba òní wọn bá gùn fúnfún títí tó fi kú wa nìkan ọ̀kárì láì tí wọn náà bá ní. àmọ́ bàbá fún ọ̀kárì rárá ẹni odi lẹsẹ mọ odi márùn ọdún mélòó òní òdi ọdún méjì àbọ̀ lọ lọ́nà bá kú pẹ́ lọ́ba tán akọ́nà kó mọ̀ wá mọ̀tì kú pààyàn mọ̀tì kú pààyàn mọ̀tì ẹ̀rọ rárá torí pé mi ọmọ ìyá wọn.

kálí nà sí ti ọ̀dà nínú wọ rẹ̀ lórí wa oníkà máa fi àfọlá tòkí Allahu azza wa jalla sàwọn màlẹ́kà alápàlẹ́ àwọn náà ti àfọlá tó bá nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam olùwọ́tò wa pa wá láti káwa náà máa sọ̀tọ̀ láti inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladina amanu sallu alayhi wa sallimu taslima.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 وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين قوموا الى صلاتكم يرحمكم الله